على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته fún ọlọ́run tọrọ fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń fi ìlànà wa tẹ̀lé ti anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú àwọn àlàyé tí à ń bá bọ̀ nínú tírà Riyadus Salihin a sì wà ní báàbù sọ́bùr ojúpọ̀nà sùúrù àti ìtẹ̀mára hadith eléyìí tí a ó gbé yẹ̀wò ní alẹ́ yìí ó bẹ̀rẹ̀ láti hadith kẹrìndínlógójì وعن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء صلوات الله وسلامه عليهم ضربه قومه فأدموه فأدموه وهو يمسح الدم عن وجهه يقول اللهم اغفر لقوم فإنهم لا يعلمون muttafaqun alayh hadith afawa abu abdurrahman abdullah bin mas'ud radiyallahu anhu kí ọlọ́run ọba ọba dẹ́dà kí ó bá wa yọ́nú sí afawa abdullah bin mas'ud wọn ni ka'anni anzuru ila rasulillahi sallallahu alayhi wa sallam. a ní wíwò tí mo ń wo ànábi sallallahu alayhi wa alayhi wa sallam àpèjúwe rẹ̀ yahki nabiya minal anbiya ó sì dà gẹ́gẹ́ bí ànábi kan nínú àwọn ànábi ọlọ́run èyí tó ṣáájú salawatullahi wasalamuhu alayhi ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá gbogbo àwọn ànábì ọlọ́run yáàkì nàbí yamina àmbíyà ànábì ń sọ ọ̀rọ̀ nípa ànábì ọlọ́run torí pé hikaya ká máa sọ̀tàn tó ṣẹlẹ̀ fún yàn yáàkì nàbí yamina àmbíyà ó ń sọ fún wa nípa ànábì ọlọ́run kan nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú àbí ká túmọ̀ rẹ̀ pé mò ń wò ó sì ìṣesí rẹ̀ dà gẹ́gẹ́ bí pé yá kí n gbà mí kéèyàn fẹ́ kéèyàn dà bí ẹnìkan ayé yushbihu yushabihu àwọn ànábì ọlọ́run salawatullahi wa salamuhu alayhim ànábì ọlọ́run ọba yìí darabahu qawmuhu àwọn tí ọlọ́run rán sí wọ́n lù ú fa àdìmọ́wò kódà wọ́n gbẹ̀jẹ̀ lára rẹ̀ wọ́n wọ̀ yamsa ọ̀dẹ́mẹ̀ anuwájì yìí ànábì ọlọ́run yìí ó wá ń fọwọ́ nu ẹ̀jẹ̀ lára rẹ̀ yẹ̀kúwòl lẹ́ni tó tún sọ báyìí wípé allahumma ighfir li ọlọ́run dákun bá mi ṣàforíjì fún àwọn èèyàn mi yìí bá mi foríjì wọn fa innahum la ya'lamun torí pé wọn ò mọ̀ ni tí wọ́n bá mọ̀ ni wọn ò ní ṣe tí wọ́n ṣe fún mi fa innahum la ya'lamun muttafaqun alayh hadithi yìí ó jẹ́ kí ó yé wa wípé nínú ìgbàgbọ́ gbogbo ẹni tó jẹ́ ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni al-iman bi jami'i rusul nígbàgbọ́ sí gbogbo òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wọn sáyé a ò gbúdọ̀ sí òun pínyà láàrin ẹnìkan kálẹ̀ nìkan la gbàgbọ́ àgbẹ̀ nìkan gbọ́ mùsùlùmí gbúdọ̀ gba gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá ó bẹ̀ látòrí ànábì Nuh tó fi dórí ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a gbúdọ̀ nígbàgbọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n ọba ara wa sáyé a ò gbúdọ̀ fi ojú rí na ẹnikẹ́ni lóbi jẹ́ pé tó bá bi ọ́ léèrè pé sọ gba ànábì ádámọ̀ gbọ́ ànábì náà sọ gbà á gbọ́ èèyàn ló ń gbà á gbọ́ tó bá ní sọ gba ànábì Mùsá gbọ́ èèyàn ò ní bẹ́ẹ̀ ni mo gbà á gbọ́ ànábì Ìsá Jesus Christ sọ gbà á gbọ́ mùsùlùmí gbúdọ̀ gbà á gbọ́ a gbúdọ̀ sọ pé ah tí ànábì yìí sàn àmì ọgbà yìí ń gbọ́ là bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ yẹn sọ nígbàgbọ́ rẹ̀ ọlọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní àwọn èèyàn kan ń bẹ tó ṣe wípé yuriduna an yufarriquna an yufarriqu bayna Allahi wa rusulihi wọ́n fẹ́ máa ń ṣòpinya láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run wa yaqulun nu'minu bi ba'din wa nakfuru bi ba'd wọ́n ní nínú àwọn òjíṣẹ́ ọlọ́run a gba àwọn yìí gbọ́ ṣùgbọ́n àwọn yìí àwọn yòókù a gbà wọ́n gbọ́ wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila wọ́n fẹ́ sọ ìlànà yìí di ìlànà tiwọn tẹ́ bá ti dárúkọ òjíṣẹ́ kan lọ́dọ̀ àwọn àgbà yẹn gbọ́n tiwa òjíṣẹ́ ilé nǹkan ẹ̀hẹ́n àgbélé ìgbọ́ ṣùgbọ́n yẹn àwọn ògbàgbọ́ ọlọ́run ní ulaika humul kafiruna haqqa ọlọ́run nírú àwọn èèyàn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ni ojúlówó kèfèrí àwọn ni ojúlówó olùkọ́tọ́lọ́n wàá tẹ́dínà lilkafirina adaban muhina ọlọ́run ni a sì ti pèsè ìyà tó máa ń fàbùkù kan ni a ti pèsè ẹ̀ kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀tọ̀ lọ́hùn tó bá lóun gba òjíṣẹ́ kan gbọ́ òun ọ̀gbọ̀ òjíṣẹ́ mi gbọ́. àyà yìí ọlọrun jẹ́ kó yé wa wípé téèyàn bá jẹ mùsùlùmí ọ̀ranyàn nínú pípé ìgbàgbọ́ wa. òun náà ní ká nígbàgbọ́ nínú ọlọ́run ká sì nígbàgbọ́ nínú gbogbo òjíṣẹ́ tí ọlọ́run subhanahu wa ta'ala tó rán wa sáyé a ò gbúdọ̀ sọpínyà láàrin ẹnikẹ́ni nínú wọn mùsùlùmí ò gbúdọ̀ sọ pé òun gba nabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ṣùgbọ́n gba àwọn òṣìṣẹ́ tó kù òun ò gbà wọ́n gbọ́ mùsùlùmí ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ o bó o bá sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò pé eléyìí ló fà nínú hadithi yìí afọ abdullahi bin mas'ud radiyallahu anhu oníkàánì anzur ila rasulillah èmi ń wo ànábì báyìí tó ń sọ̀rọ̀ fún wa nípa ànábì ọlọ́run kan nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú tó bá yẹ kó ànábì sallallahu alayhi wa sallam tànàbì bá fẹ́ mọ tara ẹni nìkan ni kò yẹ kó tún sọ ń pa ànábì ọlọ́run kan tí ẹnìkan yóò máa sọ. So káwọn èèyàn má baà lè mọ̀ pàánà bíi mí tún wà lẹ́yìn tiẹ̀ ṣùgbọ́n nàbí wa muhammad sallallahu alayhi wa sallam rasulun min allah òjíṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ tọ́lọ́run rán ó jẹ dógóńgó ẹ̀rẹ́ lómi tó bá ní owó tó yẹn bu àyà kò ní fẹ́ kẹ́ ẹ sọ pé nìkan tó lówó lẹ́gbẹ̀ẹ́ òun kò ní fẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá sọ yóò fẹnu ṣáàtẹ̀ kò lè yẹ ìyìn ni àwọn olówó la mọ̀ pé kò lówó ẹ̀rẹ́ lómi tó nímà bẹ́ẹ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ń tó nímà ojú rẹ̀ yí padà illa ma rahima rabbi àfẹ́tọ́lọ́ bá ṣàánú lóko kò ní fẹ́ kẹ́ ẹ tún sọ̀rọ̀ ẹ lómi lẹ́gbẹ̀ẹ́ òun káwọn èèyàn mọ́ bá túmọ̀ pàtàkì ẹni yẹn yóò ní ẹ̀yin ilẹ̀ ń rò pé onímọ̀ àwa mọ̀ pé kò mọ̀ olódò gbáà ó ṣe lè jó lódò nígbà tẹni tí ń sọ̀rọ̀ níwájú ẹ̀ tó pè lólódo onímọ̀ tí wọ́n á ń sọ lólódo gbáà lẹ́nu yẹn lólódo eléyìí máa ń ṣẹlẹ̀ nínú ìṣesí èèyàn ẹni tó bá wà nípò tó níyì kò ní fẹ́ kẹ́ ẹ tó sọ pé nìkan nípò kankan níwájú o ilà máa rọ̀ máa rọ̀ bí àfẹ́ tọ́lọ̀ ń bá ṣàánú tọ́lọ̀ ń mú ìgbéraga kúrò nú ẹ̀mí ẹ̀ tọ́lọ̀ ń sì fi ìtẹríba rọ́pò ẹ̀ nínú gbàyà rẹ̀ kódà kò ní í sọ tara tiẹ̀ táwọn èèyàn míì ní ó mọ̀ sọ àwọn èèyàn ní àwọn ọmọ rò pé bí ṣe ń sọ wọn míì ń wo ó ju àwọn nǹkan lọ ṣùgbọ́n kò ní sọ tara tiẹ̀ yóò mọ̀ sọ ti àwọn míì yóò mọ̀ sọ. eléyìí nínú ṣíṣe anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní la tufaddiluni ala Musa Musa ẹ má gbọ́lá fún mi ẹ má ní mo ju anábì Musa lọ ẹ má sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni n tó dájú ni pé anabi jùlọ sallallahu alayhi wa sallam anabi ni ana sayyidun nasi yawmal qiyamah anabi lèmi lọ̀gá gbogbo èèyàn tó bá dídọ̀ gbé dàgbà qiyamah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ táwọn ìbá ti di pé ẹ fẹ́ máa sọ pé ẹnìkan lọ́lá jùlọ anabi ò ní la ẹ má sọ pé mo ju anabi kankan lọ anabi sallallahu alayhi wa alayhi wa anabi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ láti lè má dágunlá séyìíkéyìí nínú àwọn òjíṣẹ́ ọlọ́run anabi tí wọ́n ń sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run míì lójú àwọn sàbẹ̀ yáàkì lánàá yáàkì nàbí yaminal anbiya anabi ń sọ ọ̀rọ̀ anabi kan nínú àwọn anabi ọlọ́run àbí ká sọ wípé òun wo anabi sallallahu alayhi wa sallam àpèjúwe anabi kò fẹ́ yàtọ̀ sànàbì kan nínú àwọn anabi ọlọ́run kí lànàbí ọlọ́run náà ṣe dọ̀rọ̀bàhù kàwọ̀mọ̀hù àwọn èèyàn rẹ̀ jẹ́ níyà fàdìmọ́wù wọ́n sì gbẹ̀jẹ̀ lára rẹ̀ mínà dámì àdìmọ́wù wọ́n gba ẹ̀jẹ̀ ní ara ànábì ọlọ́run yìí ẹ̀kọ́ kejì tá a rí mú jáde ń bẹ̀ ó ní wípé ẹni tá a pè lánàbì ọlọ́run ẹni tó jẹ́ ẹni ẹ̀ṣà ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ àwọn èèyàn sì fi jàǹbá ṣe ọlọ́run ò sì sọ wípé bí wọ́n ti fẹ́ náà kọ́wọ́ gbogbo wọn rọ wọ́n nà wọ́n rìnà wọ́n tún gbẹ̀jẹ̀ lára ẹlòmíràn wà lọ sọ́tà lẹ́pàá nàbí ọlọ́ọ̀ni ṣùgbọ́n kò yẹ ká rìnà àwọn olóògùn ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbọ́wọ́ kí ọwọ́ yóò gan ni ẹ̀ nílé gbọ́wọ́ lẹ́ẹ̀fì lè mọ̀ pé nǹkan ju nǹkan lọ alánàbí ọlọ́ọ̀ ṣùgbọ́n náà náà yìí tí nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run a máa mú wá báyẹn nígbà míì yudillu bihi kathiran wa yahdi bihi kathiran àwọn èèyàn kan ó tara arú ìṣẹ̀lẹ̀ wọn ó tara ẹ̀ sọnù wọn ni kò lè já lẹ́bí ọlọ́run gidi darí òun ni wọ́n náà tí nǹkan kan ṣẹlẹ̀ bàbá òpinnu ẹjọ́ ni àwọn èèyàn gbọ́wọ́ kẹ báyìí ọwọ́ wọn lẹ̀ mọ́ wọn ni táwọn ọmọ sòkò ní ọjà rẹ ìdílé ló bí kẹsẹ ọ mọ́sálásí àwọn èèyàn ó sì jí fáànù tú nínú ilé ọlọ́run wọ́n gbé lọ ẹlòmíràn kan ń jẹ́rìí ara bẹ́ẹ̀ ká bá wọlé wọn yóò máa gbálẹ̀ mọ́sálásí tó jẹ́lé ọlọ́run gan wọ́n jẹ́ àgbo ló ń bẹ̀ ṣùgbọ́n kó rí ibú ẹni yìí lè pọ̀ sí ni o ńlẹ̀ mi yẹ tó tí ó bá lọ tọrọ àforíjì àwọn tó bá na ànábì ọlọ́run wọn dáràn ọ̀ràn tá a ní wọ́n dáhùn bó bá wu ọlọ́run ọlọ́run lè jẹ́ wọ́n dáràn ọ̀hún láyé kán rí ọ̀ràn ọ̀hún bó bá sì wu ọlọ́run ọlọ́run lè má lè fi hàn wọ́n kọjá péjọ pé ìyá mọ̀ ni wọ́n tó rí ọ̀ràn ẹlòmíì sì lè ṣe bẹ́ẹ̀ kọ́lọ́n padà ní kó wá túbá kó tọrọ àforíjì kó tó dẹni kí ọlọ́run sọ ọgbà tó subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ kó yẹ nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam yìí ọlọ́run máa ń dán ẹ̀dá wò gẹ́gẹ́ bí ìrònú ọmọnìyàn a mọ̀ rẹ̀ pé kò yẹ kí àwọn yẹn ó lè na anabi ọlọ́run ọlọ́run sọ nínú al-Qur'an al àwọn kèfèrí wọ́n wo anabi sallallahu alayhi wa sallam títí wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim ma li hadha ar-rasul ya'kulu at-ta'ama wa yamshi fil láwùlà ounzila ilayhi malakun fayakunu ma'ahu shahida ìmọ̀lẹ̀ hadha rasul irú òjíṣẹ́ wo ni tiẹ̀ ìmọ̀ àpòlò òjíṣẹ́ ọlọ́ni yàkúlù tọ̀hámà òun náà máa tún máa ń jẹun abárí tó náà bá ń bùkún náà bá ń jẹun ó sì pèrè lójíṣẹ́ ọlọ́ni wa yamshi fil aswaq ó tún máa ń wá sọ́jà náà ọjà táwa náà ná lòun náà ná kò lè jójíṣẹ́ ọlọ́ni lẹ́pọ̀ òjíṣẹ́ ọlọ́ni káwọn mọ̀lẹ́ka ó sọ̀kalẹ̀ tí bá ti ń sọ̀rọ̀ kí mọ̀lẹ́kà máa jẹ́rìí pé oh yes yes kí mọ̀lẹ́kà máa tẹ̀lé káàkiri kó ṣe pé oúnjẹ tiẹ̀ àti sánmà lóúnjẹ tiẹ̀ ó ti máa sọ̀kalẹ̀ kò gbọdọ̀ mọ báwa nẹ́jà táwa náà yìí kò lè jójì sí ọlọ́run gidi ìyẹn náà ni máa ń bẹnu ọpọlọ ẹlòmígbà ah, tẹ́pà àfa àyàn bá jẹ́ ntọ́ lóun gbà fún ni jẹ́ẹ̀tì ló yẹ kó máa lò alẹ́ pé rẹ̀ láàfà ọ̀kadà ló gbé dé ìyá àfa gidi wà lè yìí ní táwọn èèyàn bí máa jọ́ọ̀jì nǹkan ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kó ma wallahu a'lamu allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run mọ ẹni tó bá fẹ́ ránṣẹ́ ibi tó bá wù ní ògbé sí ẹni tá a rò pé kò jẹ́ nǹkan kan lójú tiwa ọlọ́run lè ṣe lójúṣe ọlọ́run ẹni tá a ṣèrò pé ní pàtàkì ọlọ́run lè má ṣe lójúṣe ọlọ́run kì í ṣe ìpàtàkì ìlówó lọ́lọ́run fi ń yan ẹni tọ́lọ́run bá fẹ́ yàn lójúṣe ọlọ́run àbí lọ́lọ́run fẹ́ fi yàn tó bá fẹ́ yàn láàyò ọlọ́run ṣùgbọ́n nínú tó da èrò rírú lásìkò sí i owó ni yastiki táwọn èèyàn fi ń mọ ẹni tó jẹ́ ni ọlọ́run owó ìjọba rí àwọn àfa gidi jẹ́ẹ̀tì náà lò lára àwọn àfa ẹni ọlọ́run gidi àwọn bínú gíga sẹ́yìn ò náà fi ń wọ́n ni bó la ṣe fẹ́ mọ́ àmọ́ tó jẹ́ àyọ̀ ọlọ́run bil iman wa taqwa hmm? àwọn tán nígbàgbọ́ nu ọlọ́run tó dẹ̀ bẹ̀rù ọlọ́run àwọn lè àwọn àlíyòlá àwọn làyò ọlọ́run because nasor láì fẹ́ mọ economic status wọn. Eh, olówó ni o kò lówó nílà bó bá wu ọlọ́run ọlọ́run á ṣe ànábì ọlọ́run á tún fi owó ti fún gẹ́gẹ́ bí ànábì Sulaiman alayhi salatu wa salam gẹ́gẹ́ bí ànábì Dawud alayhi salatu wa salam bó bá sì wu ọlọ́run àṣànábì ọlọ́run àṣẹ ló ní mímọ̀ àṣẹ ló lóye ṣùgbọ́n kò ní yóò fún níwọ̀ntúnwọ̀nsì kò ní ṣe lówó yìí gẹ́gẹ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipò èèyàn wá jẹ́ anabi ọlọ́run ní òní kí n tí kò tẹ́ lọ́rùn kó má ṣẹlẹ̀ sóun náà pé èèyàn jẹ́ anabi ọlọ́run kò ní níjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ò ní tẹ́wọ̀n náà lọ́rùn bí àdáwò despite kó jẹ́ anabi ọlọ́run tírù yẹn bá wà lè ṣẹlẹ̀ sí anabi ọlọ́run gbé wàhálà àwọn èèyàn lásán ẹnìkan á sọ wọ́n kọ́ ọmọ gbé sòrò rẹ̀ wá bí léèrè kò sẹ́yìn náà ní sòrò bí léèrè ẹjọ gbogbo òṣòro tiyín ó ti parí ẹ máa gbé ìṣòro yín wá ẹ máa kó bọ̀ là anábì ọlọ́run gan lélẹ̀ dọ̀rọ̀bà òkà àwọn èèyàn rẹ̀ wọ́n lù ú ní lùlù tààrà fa àdìmọ́ òhù wọ́n tún gbẹ̀jẹ̀ lára rẹ̀ anábì ọlọ́run ìtọ́sẹ̀lẹ̀ sí yẹn ṣe tó dùn mọ́nú ni tí ó dùn mọ́nú. anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ nípa anabi nínú al-Qur'an ọlọ́run ní anabi sọ fún wa inni la a'lamu al-ghaiba èmi ò mọ tó pamọ́ o gbé nǹkan kan wọ́n ṣẹlẹ̀ lọ́la anabi ni mi ò mọ ọlọ́run nìkan ló mọ èyí tọ́lọ́run bá fi mọ̀ mí ni mo mọ̀ ẹlòmí ó sì sọ lẹ́nu pé wàá rí mi ìjọ ṣẹlẹ̀ sí ọlọ́la á sọ fún ọ la ìdìhàn ilmi al-ghaib yunafi at-tawhid shirk billah ìmọ̀ sàfitì sọ́dọ̀ ara ẹni pé èèyàn nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la o lè mú yẹn jáde kó ní islam torí pé o ti fira rẹ sákẹgbẹ́ ọlọ́run ọlọ́run ló mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la torí pé òun ló lọ́la kì í ṣe wọlé wípé èèyàn wá jẹ́ ẹni ọlọ́run nínú oníkọ́lọ́ mọ́dọ̀ náà o ànábì ní nílà alamul ghaib walaw alamul ghaiba tó bá yẹ kí mo máa ń tó pamọ́ ni lastakthartu minal khair wa ma massani su ìbáyé pé mi náà máa ń tó pamọ́ ni oore tèmi ni ò bá pọ̀ jù wa ma massani su aburú kan ò ti ṣe ṣẹlẹ̀ sí kan ò ní ṣẹlẹ̀ sí mi tó ti dọ́ọ̀jì ẹ̀ mo ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìtọ́ka kọ̀ ó ṣẹlẹ̀ sànàbì ìtọ́ka fẹ́ ó ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam sọtọ́lọ̀ bá wa gbèrú bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́ni tí èsì ànábì ọlọ́run ìyẹn ò túmọ̀ sí bọ́lọ̀ wọn fẹ́ràn rẹ̀ ìyẹn ò túmọ̀ sí bọ́lọ̀ wọn gbàdúrà rẹ̀ torí pé tá a fi ń jẹ́ èèyàn náà ni wípé a máa rí dúndùn a sì máa rí kíkan àdúrà tá a máa bẹ lọ́ọ̀ nígbà ọlọ́run jẹ́ kí dúndùn ó pọ̀ nínú ìṣẹ̀mí wa àwọn ànábì ọlọ́run bọ̀rọ̀bà òkà òmùhù àwọn ìjọ rẹ̀ wọ́n lù fọ àdìmọ́wò wọ́n gbẹ̀jẹ̀ lára rẹ̀ wọ́wọ́ yamsa òdámà àwọn wọ́tí hìí ànábì ọlọ́run yìí bẹ̀rẹ̀ sí ní nu ẹ̀jẹ̀ níwájú orí rẹ̀ yẹ̀kúl ànábì ọlọ́run náà ànábì ló ń sọ̀tàn yìí fún wọn nípa ànábì ọlọ́run kan nínú àwọn ànábì ọlọ́run tó ṣáájú ànábì ọlọ́run yìí wá sọ pé ọlọ́run dákun bá mi forí jìn àwọn èèyàn mi tí wọ́n lù mí báyìí fa innahum la ya'lamun torí pé àwọn èèyàn mi wọ̀nyí wọn kò mọ̀ ní tí wọ́n bá mọ̀ ní wọn ò tẹ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ kó yé wa wípé asọ́bùrú sùúrù lànàbí ọlọ́run yẹn ṣe kí ni òun ló ṣe tí ò bá ṣe sùúrù tó bá ní allahumma anzil alayhim adabaka minas sama ọlọ́run sọ ìyà rẹ̀ kalẹ̀ láti sánmọ̀ ìyà yóò sì mọ̀ sọ kalẹ̀ lé wọn lórí tó kí wọ́n ṣàbòsí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ṣépè fún wọn ní tó ti ń sọ ní pé ọlọ́run bá ń forí jì àwọn èèyàn mi fa innahum la ya'lamun torí pé wọn ò mọ̀ kò náà fi ṣe bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí anabi sọ yìí anabi ò tara rẹ̀ ni anabi gan nìkan yẹn ṣẹlẹ̀ sí sallallahu alayhi wa sallam bàtà anabi lọ sí tọ́ìfù sallallahu alayhi wa alayhi wa sallam ìyàwó anabi sallallahu alayhi wa sallam ìyàwó khadija ó fààyè lẹ̀ abdulmutalib òun náà fààyè lẹ̀ abu talib tó jẹ́ gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam ó fààyè lẹ̀ àwọn méjèèjì yìí máa ń súgbà anabi púpọ̀ anabi wa rí ta ló kù tí ó súgbà wa ń bì anabi wa lọ sí Taif láti lọ sọ̀rọ̀ ọlọ́run fáwọn ará Taif. bóyá wọn ó gba iṣẹ́ ọlọ́run láàyè lọ́dún náà anábì débẹ̀ wọn ni kí lọ́ọ́ fẹ́ sọ nǹkan bẹ́ẹ̀ ni àkó ah, sí problem máa bọ̀ wọ́n jẹ́ anábì òdúró gbà ń bọ̀ wọ́n wá lọ pé àwọn ọmọ kéékèèké àtàwọn afọ́nú àwọn dìdẹ̀rẹ̀ gbogbo wọn wá sọ òkúta lé wọn ẹ máa lóko anábì kọ́ fẹ́ pàdé wọn pé kó bá ń sọ̀rọ̀ òkúta lọ́wọ́ sọ̀rọ̀ anabi wà ń bẹ́ẹ̀ jọ́nà àti Zaid bunu Haritha Zaid bunu Haritha òun bẹ̀rẹ̀ sí ní fara gba òkúta kókúta má bàa ṣe kí ni o wọ́n bá bá anabi sallallahu alaihi wasallam so olóbi jẹ́ kí ní ta ló nífẹ̀ẹ́ anabi lẹ́ni ṣèbí jóòlì wọ́n mọ̀ kí nífẹ̀ẹ́ anabi sálálá anabi ṣé túmọ̀ pé onífẹ̀ẹ́ anabi òun jó olóò nífẹ̀ẹ́ anabi ṣé ntànàbi ṣé ntẹ̀yàn ṣe tẹ̀yàn fi nífẹ̀ẹ́ anabi ni sallallahu alaihi wasallam lóbi jẹ́ pé àlè tó àwọn sàbí abadan àlétò wọn nípa ìfẹ́ tí wọ́n ní sànẹ́bí sallallahu alaihi wasallam tẹ́pẹ́ wọ́n ni ọ̀sán lórí Zaid ibn Haritha òun wọn fara gbọ́ òkúta àwọn èèyàn wọ̀nyí bẹ̀rẹ̀ sí ń lé òkú má dọ̀dọ̀ sọ̀lá ànábì ń lọ wọ́n ń tẹ̀lé ibi tá ànábì tó ń rìn kán tó padà lẹ́yìn ẹ̀ téèyàn bá rí bẹ́ẹ̀ èèyàn ò rí pé bẹ́ẹ̀ jìnnà kì í ṣe ibi kékeré kán tó padà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nígbà wọn wá padà lẹ́yìn ànábì sallallahu alaihi anabi wá joko, maka ò sí lọ tọ́yì fò ṣe padà sí anabi wá jókòó anabi wá bẹ̀ lọ anabi ń ṣàdúrà ní kíkan kíkan kíkọ́lọ́ kó kún òun àwọn ọ̀tá náà lè débi ilé ni ò sí lọ yìí ọlọ́run dàpọ̀ mọ́ kó ọ̀rọ̀ òun lé ọwọ́ àwọn ọ̀tá anabi bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ọlọ́run wá ní kí màláíkà tó ń mójútó ọ̀rọ̀ òkè kó lọ bá anabi sallallahu alaihi torí pé òkè yìí tọ́yìf àwọn òkè kan bẹ kẹ́yìn ò tó dé tọ́yìf màlẹ́kà ìwà lọ bá anabi sallallahu alayhi wa sallam anabi jibril màlẹ́kà jibril lọ bá anabi sallallahu alayhi wa sallam ó ní ìrẹ́ jibril anabi ọlọ́run ti yọ̀ǹda pé kọ́ ọ sọ nǹkan tó o bá ti fẹ́ ká wí fún màlẹ́kà tí mójútókè kókè yìí tó o bá fẹ́ kó ṣí ń dì kó pa ọgbà àwọn ará tọ́yìf kó pa wọn rẹ́ tó o bá ti sọ́ọ̀sì ọlọ́run ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní ní gbogbo ara anabi sallallahu alayhi wa sallam anabi ní kọ́lọ́n kó foríjì wọn nítorí wípé ó ṣeé ṣe kọ́lọ́n ó padà mú jáde nínú àwọn àrùmọ̀dọ́mọ wọn ẹni tí ó gba tá à ń sọ yìí ọlọ́run mọ̀ pa wọn rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀rí èyí ń bẹ nínú ìṣesí ànábì ṣùgbọ́n ànábì ò sọ tiẹ̀ ó wá ń sọ tànábì mi so nínú àwọn ẹ̀kọ́ òun náà lélẹ̀ àìmọye nǹkan mi ń bẹ tó ṣe pé ìwọ gan ló ṣẹ́fù mọ́la ṣùgbọ́n ò ní sọ tiẹ̀ ó wà máa sọ tẹlómi kán má bàa máa fi àṣeyọrí yẹn ti sọ́dọ̀ rẹ̀ láti sá fún ìgbéraga àti àṣeyàn ẹ̀kọ́ yìí ń bẹ nínú ẹ̀kọ́ tá a nẹbi sọlọ àlẹ torí pé n tá à ń sọ yìí irú ẹ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ sí anabi sọlọ àlẹ sọlọ àwọn èèyàn rẹ̀ wọ́n gbẹ ẹ̀jẹ̀ lára rẹ̀ wọ́n lè kúta mọ́ síbẹ̀síbẹ̀ anabi tó ṣàdúrà fún wọn ọlọ́run sì padà wá gbé àwọn àrọ́mọdọ́wọ́ àwọn ará tọ́ìfù ọlọ́run gbé wọn dìde tí wọ́n padà gba tọ́lọ́run bí yẹn bá dé Tọ́ìf lẹ́ni mọ́sálásí lọ jáǹtì rẹ̀ rẹ̀ ní Tọ́ìf sallallahu alayhi wa alayhi wa sallam kò sí tí hadithi yìí ń kọ́ wa bí kì í bá ṣe kéèyàn ó máa lẹ́mìí sùúrù kéèyàn ó lẹ́mìí sùúrù ní táwọn èèyàn wọ̀nyí ṣe tánàbí ọlọ́run náà bá bínú pé kọ́lọ́run pa wọn rẹ́ gbogbo wọn parẹ́ yìí ṣùgbọ́n ṣe kíni o ó ṣe sùúrù pé kọ́lọ́n kò foríjì wọn torí pé wọn ò mà ìrìn jẹ́ kó wọn ṣe bẹ́ẹ̀ so eléyìí náà gbúdọ̀ jẹ́ nǹkan táwa náà gbúdọ̀ dì mú mélòó mélòó lẹni tí ó wù wá aláìlẹ́kọ̀ọ́ sí yàn ṣùgbọ́n kò mọ̀ ọ́ lóde ó ṣe bẹ́ẹ̀ bóyá tó bá mọ̀ ni ó súnmọ́ kó má ṣe bẹ́ẹ̀ tó bá wá lè ṣe sùúrù nígbà tó bá padà mọ̀ yóò padà apologize òun ò mọ̀ pé irú èèyàn báyìí lẹ́jẹ̀ ẹ foríjì ṣùgbọ́n gbà tó ṣe àìkú ndị kù díẹ̀ káàtóhùn ìwọ náà wọlé ọlọ́bẹ̀ wulẹ̀ okùn níka àwa fúnra kò ibi ó ti fẹ́ bàjá tó bá là ọ mọ́lẹ̀ ló bá fọ ìgbọ́ wá ọlọ́run náà ní pé ah, ẹ pa alágbájá ni òun ọmọ pé òun ni kó tó dìde ó tún fi kúkú kan sí ọ lẹ́nu ọ̀nà ẹ̀ kó òun hakada kò sí nǹkan tó dàbí sùúrù téèyàn bá ní sùúrù asọ́bùrù sùúrù ṣíṣe àwàlùhù ẹ́ asọ́bùrù àwàlùhù gabawa wà áàkìrùhù mahamada bẹ́ẹ̀ bá kọ́ ní sùúrù àkọ́kọ́ bẹ̀rẹ̀ sùúrù bíi dìdìrín lèèyàn ó sì á tutù báyìí ó sì á dẹ́nsì báyìí ó sì á ó sì á kí náà tó máa sọ o sì á nà gẹ̀rẹ̀ báyìí o sì á jìmì báyìí o sì á pòkó ẹnu báyìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yẹn àwọn èèyàn padà yìn ọ́ tí ì bá ṣe sùúrù tí lágbájá ṣe nǹkan bá ti bàjẹ́ òun ni ò jẹ́ kí ọ̀hún lọ́lọ́run ló ń sábàbí tí nǹkan ò fi bàjẹ́ hadith yìí kò sí ti ń kọ́ wa ju pàtàkì kéèyàn máa ní sùúrù kéèyàn sì máa ní ìfaradà. tó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi a máa sọ̀rọ̀ nípa gbogbo ẹni tọ́lọ̀ ń bá fi kankan pọ́nlé anabi ó sọ anabi ò ní dọwọ́ bù mọ́lẹ̀ ṣùgbọ́n ní òṣèṣẹ́ àwọn ọmọ èèyàn lénìí ọmọ ènìyàn ò ní fẹ́ sọ dáadáa ẹ mọ̀ àwọn olóṣèlú tí PDP bá sí nǹkan dáadáa ACN ò sọ bí ACN bá sí nǹkan dáadáa Labour Party ò ní sọ. torí pé obìnrin ìgbé bóun bá ti sọ òun ti promote pati yẹn nìyẹn kò ní fẹ́ sọ bó ṣe dáadáa bó bá ṣe dáadáa kankanlẹ̀ òun ò ní fẹ́ continue dáadáa yẹn yọ party ṣùgbọ́n nínú ẹ̀kọ́ Islam ẹni tó bá ṣe dáadáa ká sọ kó ṣe dáadáa sísọ yẹn ìyẹn ò bá dáadáa tí wọn náà ń ṣe kò bá jẹ bó ti wulẹ̀ kó mọ yóò sì jẹ́ kí ń tí a mọ̀ sí ìgbéraga tàbí mọ́tòmọ́tò ó lè kó nù ẹ̀mí yẹn. وعن أبي سعيد وأبي هريرة رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم لا تودو عفا أبو سعيد أتي عفا أبو هريرة رضي الله عنهما قالوا أبا كيوبا يونسي يوم جيجي عن النبي صلى الله عليه وسلم قال عن صلى الله عليه ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى شوكة يشاكها إلا كفر الله بها من خطايا متفق عليه والوصب المرض anabiwa muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ma yusibul muslima min nasọ̀bì ìdààmú kan nasọ̀b at-ta'ab wal-'ana ìdààmú ìfòòró kan kò ní bá olùgbàgbọ́ òdodo mùsùlùmí wàlà wàsọ̀bì àárẹ̀ kan kò ní í ṣe mùsùlùmí wàlà hàmì ẹ̀dùn ọkàn kan kò ní fọwọ́ kan mùsùlùmí wàlà hasani bákan náà ìbànújẹ́ kan kò ní ṣẹlẹ̀ sí mùsùlùmí wàlà adà sùtá kan kò ní ṣe mùsùlùmí wàlà gàmmi ẹ̀dùn ọkàn ìbànújẹ́ kan kò ní ṣẹlẹ̀ sí mùsùlùmí hátà ṣẹ́wó kẹta kódà tó fi dórí ẹ̀gún ìṣáàkùhà ẹ̀gún tí mùsùlùmí fi ẹsẹ̀ gún gbogbo eléyìí tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí kan illa kaffarallahu biha min khataya bí kò ṣe pé ọlọ́run ọba yóò fi nǹkan yẹn pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ ni lẹ́ẹ̀kan sí ma yusibul muslima min nasabin ìdààmú dààbò kan wàhálà kan kò ní ṣẹlẹ̀ sí mùsùlùmí wala wasabin àárẹ̀ bó ti wulẹ̀ kódà tó fi dórí kàtá ẹ̀wọ́ ló dé kàtá yìí yọ mí lẹ́nu bó ṣe mọ́ bàbá ṣe ọ́ kàfàrà ni oore inú oore tọ́lọ̀ ṣe fún mùsùlùmí nìyẹn bọ́ ń lọ lásán o sì fẹsẹ̀ gba tébù ayéyé ah, ọlọ́run fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ bí sharti kaunika musliman nínú ọlá tọ́lọ̀ ń ṣe fún wa lórí pàjọ́ anabi sallallahu alayhi wa sallam òní eléyìí wàlà hami ẹ̀dùn ọkàn wàlà hasani ìbànújẹ́ kan ò ní ṣẹlẹ̀ wàlà adà sùtá kan ò ní ṣẹlẹ̀ wàlà gàmì ìbànújẹ́ kan ò ní ṣẹlẹ̀ sí mùsùlùmí bóyá ọkà gbọ́rọ̀ yìí kan inú rẹ̀ wá bàjẹ́ pé ah inna lillahi wa inna ọlọ́run ni ẹ̀pa ẹ̀sẹ̀ rẹ̀ kódà kí nǹkan yẹn má ṣẹlẹ̀ sí ọ ọkà gbọ́ nǹkan yẹn ṣùgbọ́n kí nìyẹn ah, kò dùn mọ́ nínú ọlọ́run ni ẹ̀lọ́ pa ẹ̀sẹ̀ rẹ̀ kan rẹ̀ pẹ̀lú tó ṣeun. hatta ṣẹ́wó ká tó fi dórí ẹ̀gún kan ìṣàkóhá tí mùsùlùmí fẹsẹ̀ gún hmm? ẹni tó dẹ ẹ̀gún lẹ̀kún tí ó ti fẹsẹ̀ gún ọlọ́run ó fẹsẹ̀ gún ìwọ lọ́lọ́ ìwọ ló ní problem in tó ṣeun ọlọ́run ó tàn pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ó tún fún l'opportunity ìwọ sì máa dún pé ẹlọ́njẹ́ bẹ́ẹ̀ adẹ ẹ̀gún fún wèrè àbígbà tí ń lọ afẹ́yẹrẹ pẹ̀lú afun rọ́bà níbi tó ti dá ìwọ ló ní problem n tó fi ṣéun ọlọ́run ó tún ṣe kíni o yóò fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ níwájú ọlọ́run illa kaffara Allahu biha àyàfi kọ́lọ́run kó fi ṣe ìparẹ́ min khatoya níbi àwọn àṣìṣe rẹ̀ ọlọ́run fi bá pa àṣìṣe rẹ̀ rẹ̀ muttafaqun alayhi hadisi yìí afawa àti Muslim ni wọ́n gbà wá hadisi tó tún jọ òun náà lèyí tó tẹ̀lé وعن ابن مسعود رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يوعك فقلت يا رسول الله إنك توعك وعكا شديدا قال أجل إني أوعك كما يوعك رجلان منكم قلت ذلك أن لك أجرين قال أجل ذلك كذلك ما من مسلم يصيبه أذى شوكة فما فوقها إلا كفر الله بها سيئاته وحطت عنه ذنوبه وحطت عنه ذنوبه كما تحط الشجرة ورقها متفق عليه عفوا ابن مسعود رضي الله عنه قرابة قباء يمسك وأنا دخلت على النبي صلى الله عليه وسلم مو ونولي لبا نبي جوكا wọ́n wà yóò ákù ànábì ń gbẹ́ pẹ́pẹ́ fún ibà sẹ́yìn pa àwọn ọba kan bẹ tó bá mú yàn téèyàn ọmọ téèyàn ọmọ gbọ́n àtà yóò ákù ànábì ń gbọ́n gbogbo ara gbóná temperature high ó ń làágùn ó ń bá ànábì lórí ìṣesí fakultu ya Rasulullah wọn á ní èrè òjíṣẹ́ ọlọ́ ìnàkọ̀ tó wà kẹ́ńṣẹ́ dé ìwà ànábì ọlọ́ọ̀ náà ṣé wọn náà tún ṣe bá ó dé bíbá sẹ́yìn máa béèrè lọ́wọ́ dókítà dókítà ah, ẹ̀yin náà máa sì kì ọwọ́ ń bi ànábì léèrè pé ìnàkà tó wákàṣẹ́ dídà rí ànábì gbígbóná rẹ yìí ó mọ̀ lágbára gan aṣojú ẹ̀ náà tún lè ṣẹlẹ̀ sí ànábì ọlọ́run kọ́ọ̀lù ànábì ní ajal bimana naam ajal bimana naam ànábì ní bẹ́ẹ̀ ni ìnìrọ̀ àkàmáyò àkùrọ̀ jùlá ni mí nǹkan ibà tèmi ó ṣe déédéé bí bàbá ń ṣe èèyàn méjì nínú yín àpapọ̀ tí yẹn dọ́bù ní tẹ̀lé sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀wọ̀n dáná bí sọ tòbí ọba ní bàá ń sọ times two tọ́ba sí òun times two tìyẹn nìtàn ọ̀wárí nígbà ọlọ́run ilé abúlé ló ṣe àjẹ àwọn àtàwọn ṣe wàhálà wò sí àdá no nítorí wípé bí tí ń ṣe jẹ́ times two yẹn kàfàrà yẹn times two náà ni fanabi sallallahu alayhi wa anábìíní ajal bẹ́ẹ̀ ni inni ìrún akùkàmà yóò akùrọ̀jù láàánì mi nǹkan bí ìgbà téèyàn méjì inú yín bá tó bá ṣe bà àpapọ̀ méjèèjì ẹ̀yọ̀ kan tèmi òní lọ́dọ̀ tèmi kóòlù mo wà ní dáàlíkà ànàlákà àjùrẹ́yìn ìyẹn túmọ̀ pé ládàá méjì ni wà ànábì ó gbà nù <laughs> radiyallahu ta'ala anhu ọ̀nà ìtumọ̀ ẹ̀ nù ẹ bá ti jẹ́ pé bíbá ẹ̀kan bá ṣèyàn kàfàrà ni tí èèyàn méjì nìwọ ni ah, ládàá méjì nítorí ànábì ó jẹ̀bi kọ́ọ̀lá ajal anabi ni naam anabi ni bẹ́ẹ̀ ẹ dákun jẹ mọ ẹsẹ wo la anabi wa ni anabi yóò lẹ́sẹ̀ kankan síbẹ̀síbẹ̀ ọlọ́run tó ń fi yẹn pa bùkátà gbogbo tó lè fẹ́ jọ pé ọlọ́run tó fi ń parẹ́ fanabi sallallahu alayhi wa alayhi wa sallam lóbi jẹ́ pé ẹnìkan ò ní wà lẹ́tẹ̀ náà tànàbí ò bá ti wọ̀ awwalu man yadkhulul janna nabiyuna muhammad sallallahu alayhi wa sallam huwa at'aru an-nas ẹ qalban نفسا كم nafsa pé kẹ́mi ò mọ́ kò sẹ́ńtẹ́mi rẹ̀ mọ́ta nàbí sallallahu alaihi wasallam kẹ́mi ó sì dáa kò sẹ́ńtẹ́mi rẹ̀ dáa tánàbí sallallahu alaihi wasallam ló jẹ́ pé oríire ó ní fún gbogbo ẹni tó bá jọmọ lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam tó sì tẹ̀lé ntànàbí mu wa tó pé kìí ṣe gbogbo ẹni tó jọmọ lẹ́yìn ànàbí ló fi ṣe ṣe rẹ̀ kọ́ sí ànàbí sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni kadhalik bí mo ṣe ní ládàá méjì ni màá gbà wọn dhalika kadhalik gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ma min mùsùlùmí yusibu wàhádà èyíkéyìí nínú mùsùlùmí tí sùtá kan bá ṣẹlẹ̀ sí ṣàwùkátùn yálà ẹ̀gún lógún ni fàmà fọ́ọ̀kọ̀ha àbí tó bá tún ju ẹ̀gún lọ tó bá gún tó bá ṣe illa kafarallahu biha sayyi'atu sayyi'atihi àyàfi kọ́lọ́hún ọba kó fi pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ wàhútọ̀t ánìhùtò ní ó bó wọ́n ó sì fi mú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò wọ́n ó fi wọ́n bígbà téèyàn ń han ewé wọ́n ó fi han àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ó fi han dànù gẹ́gẹ́ bí kíni kàmá tàhútù ṣájárọ́ tó wárọ́ pàhá gẹ́gẹ́ bí ìgbà tí igi ti bá ń han ewé dànù ẹ̀rí bá dìgbà ẹ̀rùn igi ọmọ wọ́wé abẹ́kọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí igi bá ń wọ́wé bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa fi nǹkan yẹn wọ́ ẹ̀ṣẹ̀ dànù fún ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí fún ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí. hada fọdùlù islam ọlá islam mutafakuna alay hadithi yìí ń bukhari afáwa bukhari ati ati muslim. sọ àwọn àlàyé tí a ṣe yìí yóò jẹ́ ká mọ̀ wípé kí wá ní ìbáṣepọ̀ èyí tá a káyé àti sùúrù ìbáṣepọ̀ rẹ̀ náà ni pé tí bàbá ń ṣe ọ ṣe sùúrù kí má ṣe ọ̀rọ̀ sọ́sọ́ lọ àádúdé àmàgbó mo kígbó kígbó kígbó mo mo gbà mo ṣe sùúrù bí ṣe ń ṣe ọ̀yẹ̀ kàfàrà ni ló jẹ́ kí tá a bá lọ kíyàn kí láṣọ làbá sọtọ́hó inṣàlá ọlọ́run ó ṣe láfọ̀mọ́wọ́ ọlọ́run ó ṣe ní kàfàrà so ti yé wa báyìí ìdí nìyẹn tó fi jẹ́ pé arákùnrin kan ànábì ní iṣẹ́ ẹ mọ ibà ó ní ibà àwọn ọmọ ti ń jẹ́ bẹ́ẹ̀ ibà yìí sóhun ànábì ní sẹ́yìn bá ń wá ọmọ ẹ̀ ná ọkùnrin ọ̀kan níbi àhà kí ni mo ṣe àhà nígbà wo ló ṣe bà torí pé gbogbo nǹkan tó yẹ kó máa ha ẹsẹ̀ rẹ̀ dànù náà ni ò sí ọ̀hún wọ́n lè yọ ṣe wà ń lé ayé tí ò ní síkì sótìyé. So, tí mùsùlùmí bá wá ń sìk ṣe sùúrù káfa ìtumọ̀ ẹ̀ sọ pé kò má lo oògùn o so ti ẹ jẹ́ kí ládàá mi máa lọ nígbà rẹ̀ ń bá dójú ò lè kírun irun gan tọ́jọ́ náà yóò lè kírun mọ́ ṣùgbọ́n téèyàn bá sìk tó lo oògùn ó lè má lọ náà lójú ẹsẹ̀ kọ́ ọ máa gbó ó lè má lọ lójú ẹsẹ̀ ìsìbìyà ṣe sùúrù má ṣe ọ̀rọ̀ sọ torí lómi kì í kẹ́kùn sí rárá tó bá lè sí kì í ṣẹ́jú kan báyìí yóò bẹ̀rẹ̀ sí ni máa ṣe ọ̀rọ̀ sọ ẹni gbogbo eléyìí náà ọlọ́run àá kí ló dé isbir torí pé nǹkan yẹn kàfàrà olọ́lọ́run subhanahu wa ta'ala ló fi ṣe o lè má síkì gan ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó síkì sickness ẹni yẹn ó ti bí ìdààmú ẹ̀mí fún ọ ó tún gbàládà fún o gbà ẹnu pé nǹkan yẹn ó bà ọ lọ́kàn jẹ́ ọlọ́run ni ẹ tó fi ṣe kàfàrà níbi àwọn àṣìṣe rẹ̀ so hadha ló jẹ́ pé tá a bá ní èèyàn jẹ́ mùsùlùmí oríire ńlá ni a lè túmọ̀ rẹ̀ tán eléyìí jẹ́ ọ̀kan nínú ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ tọ́lọ́run bá ṣe fún ibadihi almu'minin almuslimin abdulayi wọn bá ní tóbi rẹ̀ kí ọlọ́run kí o fẹsẹ̀ wá rẹ̀ lójú ọ̀nà ìsìn rẹ̀ kí ọlọ́run bá kí o mọ̀ ẹsẹ̀ wá kúrò bẹ̀ rahmatuka ya rahman rahimin orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó bá tún nàìjíríà ṣe ẹnikẹ́ni tó bá jáde kúrò lórílẹ̀ yìí tó bá tẹ́sítì good governance lórílẹ̀‐èdè bùnmí òní inú rẹ̀ ó bàjẹ́ tó bá padà sórílẹ̀‐èdè àwa la ń jẹnẹrétì náà tá à ń lò fúnra wa báyìí abẹ́ẹ̀kọ́ omi ńkọ́ kànga ni everybody ń dànù abẹ́ẹ̀kọ́ tó bá yìí ti jọ wáyé ẹ̀ tó tọ́nà sí ẹ̀ build the road fúnra yín tọ́wọ́n bá yìí fẹ́ kẹ́kọ̀ọ́ private schools inú kálukú ń kọ̀mọ̀ rẹ̀ sí à ń padà à ń ṣe gọ́fíńmẹ̀ntì ara wa náà ni à ń generate everything fúnra wa so kọ́lọ́wọ́n kó bá kún àwọn olórí kó bá kún wọn lọ́wọ́ kọ́lọ́wọ́n bá kó bá wa tún wọn ṣe o àwa tí wọ́n ń darí náà kọ́lọ́wọ́n kó tún àwa náà ṣe torí pé nǹkan mìíràn bẹ ìjọba ṣe àwa ọmọlẹ́yìn náà la dàrú fúnra wa ẹ̀ tán kó fún kó sọ̀nà tó kówó jẹ tíjọba rò kó ti ṣe ìṣòkọ́lọ́wọ́n ọlá tóbi rẹ̀ kó kún gbogbo wa sí i kó bá wa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe kó ṣe àwa náà lẹ́ni rere rahmatika ya arhamar kó fi wá lọ́kàn balẹ̀ ńbẹ̀ kó má jẹ́ arógun kó má jẹ́ àrí wàhálà kó má jẹ́ àrí dààmú rahmatika ya arhamar rahimin rahmatika ya arhamar rahimin inshallah ta'ala tírà tó wà lọ́wọ́ wa yìí zairatu du'afil iman tírà tí a fa muhammad sọ́lí almunajid àwọn ntẹ̀yàn fi mọ̀ pé ìgbàgbọ́ èèyàn ti yòrò ó ti lẹ̀ kí ni téèyàn fi máa mọ̀ kí sì ni ọ̀nà àbáyọ kí ni oògùn rẹ̀ tí òfin jẹ́ kí gbàgbọ́ wa ó lẹ̀ àsìkò tá a wà yìí tó máa ń jẹ́ kí gbàgbọ́ ó ló pọ̀ láyé tá a wà yìí ẹ̀yin ò sì gbúdọ̀ gbígbàgbọ́ lílẹ̀ níwájú ọlọ́run so ìdí ìdòwò jẹ́ pé tíra yìí ṣe pàtàkì púpọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ òun láàmà kà ní gbogbo yọmù fòlàtà wà yọmù làrúbíà àìtí ìyẹn tíra kan pàtó ló sì jẹ́ àmàkàrí ẹ̀rọ sọ̀lẹ́hìn Riyadu Solihin òun wà fún yomul ahad ṣùgbọ́n yomul thulatha wa yomul arba'a àṣẹṣà tíra yìí tí a mọ̀ sí dhahiratu du'afil iman al-asbab al-madahir wal-ilaj li Muhammad Salih al-Munajjid sọ tíra náà ṣe pàtàkì pọ̀ tí a bá lè ríra kó tó dìgbà náà ká ní lọ́wọ́ bá a bá sì lè ríra ká ṣe taswira photocopy. وإن شاء الله نبدأ بإذن الله تعالى في الأسبوع المقبل وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك